àkọ́pọ̀ o láyé mi wọn ò débi. ẹ̀yà náà kọ́ ara bẹ́ẹ̀ bá fẹ́ sùn báwọn ibi yóò sùn sí ibi ilẹ̀ sùn ibi náà dùn sùn. bí báwọn náà ti sọ́jọ́ tó wálé. ibi náà dùn sùn. láyì tó mọ yẹn o bẹ́ẹ̀ bá láyì sí mi. láyì. ìlú mọ́tòkó kí ló ṣẹlẹ̀ yìí. orí kò yìí ewúlé ẹ taṣọ lẹ̀ ni ah, aṣọ yóò mọ dọ̀tí kílẹ̀ pé yìí. rọ́ọ̀gì rọ́ọ̀gì ẹ díá. èèyàn náà tún lè dá dánu báwọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bá ṣe bí ẹ ṣe. torí báwọn bọ ọmọ yín o. bí mi tẹ̀ sí bọ̀ wá sí èkó mm, ẹ̀gbọ́n mm. tó wà lọ́kàn mi kí n sì ní owó kan kí n sì ra gbogbo èkó yìí. bẹ́ẹ̀ wọ́n yẹ collect money. ìtẹ́ sọ náà ni owó ìrẹ́jú ọ̀hún gan ni owó yẹn wà. mo ń jà pé owó à ah, wà. kí ló ṣe ẹ̀sìn láti ìgbà tó owó yẹn ti wọlé mi ò fojú mi rí owó yẹn bàbá. adigun ló wà adigun ló wà. boys, whether dead or alive, bring back my money. And those boys, I want to see them. Hey, Eh? Eh? Eh? kí ló tó fi change your mind ẹ nípa ọ̀rọ̀ owó I give you seven days kó that woman, mi padà.